Thank you.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 وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله يقول الله سبحانه وتعالى في القرآن العظيم آمرا بالدخول في الإسلام كافة قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين عباد الله إذا تأملنا هذه الآية نعرف أن الله سبحانه وتعالى أمر جميع عباده بالدخول في الإسلام والدخول في الإسلام ليس دخولا جزئيا بل دخولا بل يجب أن ندخل في الإسلام دخولا كليا لذلك أمر الله سبحانه وتعالى بذلك ومعنى هذا أن أن المسلم لا ينبغي له أن يدين بغير دين الإسلام ولا ينبغي له أن يتبع غير شريعة النبي صلى الله عليه وسلم ولا ينبغي له الإسلام ويقولون بأنهم مسلمون ومع ذلك لا يدخلون في السلم كافة تجدهم يدعون غير الله تجدهم يعبدون غير الله تجدهم يستغيثون بغير الله تجدهم يستعيذون بالجن والشياطين فهذا عباد الله شرك بالله سبحانه وتعالى ومن كان في أعماله هذا فليس بداخل الإسلام كافة ولم عباد الله أن الإسلام له أحكام وشرائع وللإسلام نواقض ومن وقع في نافذ من نواقض الإسلام خرج من الإسلام ولا بد له أن يتوب إلى الله سبحانه وتعالى ويجدد إيمانه ولذلك ينبغي لنا عباد الله أن نعلم أن الإسلام هو الدين الوحيد الذي لا يقبل الله سبحانه وتعالى من عباده غيره كما قال الله سبحانه وتعالى إن الدين عند الله الإسلام وفي آية أخرى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ولذلك عباد الله لما بعث الله سبحانه وتعالى نبيه برسالة الإسلام سد جميع الطرق إليه إلا طريقة محمد صلى الله عليه وسلم ولا يدخل الجنة أحد بعد بيثة النبي صلى الله عليه وسلم إلا من تبع دين محمد صلى الله عليه وسلم ومن تبع دين عيسى أو دين موسى أو دين غيرهما من الأنبياء بعد بيثة النبي صلى الله عليه وسلم فعباداته باطلة لا يقبلها الله سبحانه وتعالى منه حتى يتبع ملة نبينا محمد صلى الله عليه وسلم ولقد ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال ما, ما لا والله أو والذي نفسي بيده لا يسمع بي يهودي أو نصراني آه، ثم لم يؤمن بي إلا كان من آل النار يوم القيامة هذا يدل على أنه لا ينبغي لأحد أن يدين بغير دين الإسلام لا بدين النصارى ولا بدين اليهود بل الإسلام هو الدين الوحيد الذي يقبله الله سبحانه وتعالى وينبغي لكل مسلم أن يهذر الابتداء في الدين والناس اليوم يدعون الإسلام ويبتدعون في دين الله أو أو يعملون بما أحدثه غيرهم آه، من المبتدعات ومن في العقائد والأعمال وكل هذا لا بد لنا أن نجرد إسلامنا من الشركيات ومن البدع ويؤسفنا أن نسمع أن بعض من المسلمين يذهبون إلى إلى البهار يذهبون إلى الأنهار ويكفلون رؤوسهم باسم طلب الأرزاق وهؤلاء يقولون ويدعون بأنهم مسلمون وهم يعني يدخلون في بلادنا وننبه أنفسنا بل ننبه الأولياء أولياء الأمور أن ينتبهوا إلى هذا الأمر الناس يذهبون إلى أماكن مختلفة أماكن لا يخرج إسلام من دخلوا إلى هذه الأماكن يذهبون إلى يذهبون يطلبون المدد من الأوثان ويطلبون من من الجن والشياطين وكل هذا لا بد آه، أن ننتهي وننبذ هذا حتى نكون داخلين في الإسلام آه، دخولا كاملا أرجو الله بارك ولا atọ̀rọ̀ ìṣẹ́ àti ìbẹ̀fún anábì sallallahu alaihi wasallam ajọ́lọ́ọ̀bá àlejòọlá àlékún orí ajé jẹ́sà rẹ̀ àlékún kẹrẹ̀ abẹ́lọ́ọ̀bá àlejòọlá kó bá mú bá wọn tàbí anábì abẹ́lọ́ọ̀bá àlejòọlá kó bá mú bá gbogbo ẹnì kọ̀ọ̀kan náà fún ẹni tí wà lórí ìlànà anábì sallallahu alaihi wasallam kọ́lọ́ọ̀bá tó fi pàwá ìlànà anábì sallallahu alaihi ẹ̀yà ẹjẹ́ ká lọ lè mọ̀ lámàdájú ike gbogbo ọ̀rọ̀ pátápátá ẹni tó bá wù kó sọ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlékiọlá òun náà làá máa gbé lórí gbogbo ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá àlékiọlá bá sọ̀rọ̀ nínú alukur'an a gbọ́dọ̀ mú ọ̀rọ̀ ẹnìkan wá láti fi ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlékiọlá àbí láti fi da ipe ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam tí ọlọ́wọ́ bá àlékiọlá rán ànábì òun náà ló lóore jù òun náà ló sì pé nínú gbogbo ìlànà tí èèyàn tẹ̀lé káwá lọ lè mà ẹgbẹ́ ogun tó bá ti yàtọ̀ sí ìlànà tí mú wá fún wa tó jẹ́ pé àdádálẹ̀ nínú ẹ̀sìn ni lè mà ìlú gbogbo orú àwọn wọ̀nyí àmì ni kálọ̀ lè mà tó ogun tó a bá ti pè lánà kìí pé ọ̀lọ́ síbi ìyọnu ẹ̀yọ́ kápáyà rẹ̀ ní ibítàwọn èèyàn kiri wa àti ibítàwọn èèyàn kiri wa káwà lọ lè mọ̀ pé ìpáyà ọlọ́wọ́ ọba àlekíọ́lá ìbẹ̀rù ọlọ́wọ́ ọba àlekíọ́lá yìí túláàsì ni fún gbogbo oníkàlùkù àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àtonílé àtàlejò àtọ̀gá àtọmọṣẹ́ gbogbo ìrẹ́ ìjẹsẹ́ yorùbá òkú jẹ́ túláàsì ní kéèyàn páyà ọlọ́wọ́ba àlekíọ́lá ibikíbi tí ẹ̀ bá wà ẹ̀yẹ́ ń tẹ́ ọlọ́wọ́ba àlekíọ́lá ẹjá lọ lè máa ike ọlọ́ọ̀bá àlejọ́lá ó ṣe orí fún wa orí tó pọ̀ èyí tó wá ga jù nínú orí tọ́lọ́ọ̀bá àlejọ́lá ṣe fún wa òun náà ni orí Islam òun náà ni orí tí ọlọ́ọ̀bá àlejọ́lá ṣe yẹ̀ ní mùsùlùmí tọ́lọ́ọ̀bá àlejọ́lá bá ti gbogbo orí ayé fún yàn ní jíjẹ ní mímu ní àsìkí ní àlàáfíà kẹ́yìn òbí ma kẹ́yìn òkọ́lé kẹ́yìn ní gbogbo nǹkan pátápátá tí ó bá ti sí Islam bẹ́ẹ̀ kẹ́yìn lọ lè mọ̀ ìgbé asán ni kò sóore kankan bẹ́ẹ̀ tó bá gbé ẹ̀bá lu ayé lu ayé lu ayé yóò padà kó ọmọ ẹjọ́ kan ní inú wa lọ́dún tí wọ́n tó wá lọ́dún ọ̀gbìn àti ìyáàmà kálọ̀ lè má bákan náà ipò tọ́lọ̀ ọba àlejò ọlá tó wá sí ẹ̀yà mùsùlùmí kọ́lá kéèyàn má rí jẹ kéèyàn má rí mu kéèyàn má rí gbégbé kéèyàn má ra sọ̀wọ̀ téèyàn jẹ́ mùsùlùmí kò sí orin tó tó gbogbo téèyàn bá kú lórí eléyìí tó bá dijọ́ gbé lẹ́sìn àmà èèyàn wà nínú ọgbà àdẹ́ra èèyàn ó sì gbàgbé gbogbo téèyàn ti bá pàdé nínú àwọn nínú àwọn ìyà tó bá ti jẹ nígbà téèyàn ti wà láyé gbogbo ẹ̀ pátápátá òun náà nìyó gbàgbé lẹ́yìn ìgbà téèyàn bá ti di tó bá ti dijọ́ gbé lẹ́sìn àmà tó látara àdé eléyìí ẹ̀yẹ ní sọ́mọ́ ọba àdìsọ́lá ẹja lọ àlejò aláfihàn rán gbogbo àwọn ànábì pátápátá síwájú kánábì tó wá mú ìtójẹ́gbẹ̀yìn wá nínú islam fún wa ọlọ́run bá àlejò ọlá náà ni wọ́n sọ fún wa nínú al-Qur'an ọlọ́run bá àlejò ọlá pé àwa mùmí ní òdodo ó ní olúkúlú fi sílmi káàkiri ọlọ́run bá àlejò ọlá gbogbo yín ẹ islam pátápátá أفاوى عبد الله بن عباس رضي الله عنهما إنه تفسيرها وأن أدخلوا في السلم كافة وأن السلم أي الإسلام وأن ثم الناس وأن الإسلام كافة أي جميعا وأن الإسلام قطع قطع ìtumọ̀ eléyìí òun náà ni pé ọlọ́ọ̀bà àlejò ọlá wá lọ síbi pé káwọn ní ìsìláàmù pátápátá tapá ti tán káwọn ní ìsìláàmù yányá kámọ̀ wọnú Islam láàbọ̀ kámọ̀ gbérí síta kágbé ogun ara yóò sínú ìsìláàmù kámọ̀ gbé ogun ara síta kágbérí sínú ìsìláàmù pẹ̀lú tó bá fẹ́ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ni lódìdí gẹ́gẹ́ náà ni ọlọ́ọ̀bà àríkẹ́lá tó wá ń pàkíyèsí wa ó ní wà láàbẹ̀ tẹ́bí wò kùtù wá ti ṣètọ́n ọlọ́ọ̀bà àríkẹ́lá ni ẹ má tẹ̀lé ìlànà ṣètọ́n ẹ má tẹ̀lé ìgbésẹ̀ ṣètọ́n kí ni ẹ jẹ́ kéèyàn wọnú ìsìláàmù sápá títà kíni ẹgbẹ́gbẹ́ wọnú ìsìláàmù kanyanya òun náà ni kùtùwàtù ṣèitọ́ni òun náà ni àwọn ìlànà bí ṣèitọ́ni bá làkalẹ̀ òun náà ni àwọn ìgbésẹ̀ bí ṣèitọ́ni làkalẹ̀ fáwọn ẹ̀kẹ́ ẹ máa gbésẹ̀ yìí ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlá ńlá ojú ọ̀nà ọ̀tún kalẹ̀ fún wa oníká máa sọ yóò gbé wa dénú àlùjánnà ṣètọ́nì náà wá ńlá ojú ọ̀nà òsì kalẹ̀ òun náà wá fẹ́ fún wa ń pè àwọn èèyàn síbẹ̀ ṣètọ́nì náà sì mà pé àtòwọn àtòwọn tó àwọn tó bá pè síbẹ̀ iná Islam tún láti ní fún kórìn lójú ọ̀nà tọ́lọ́ọ̀bá alẹ́kẹ́ ọlá kó pa ojú ọ̀nà ṣètọ́nì tì ẹ̀rì ń sọ fún wa nínú Al-Qur'an ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlá ń sọ fún wa kí ni ó ṣẹlẹ̀ láàrin ṣèitọ́n àtàwọn tó bá tẹ̀lé tó bá jẹ́ ọ̀gbẹ́dà kìyàmà ọlọ́ọ̀bà àlejò láríkà mọ́sálì ṣèitọ́n ìdíkọ́lẹ̀ lè sáàlì kúrú pẹ̀lẹ́mà káfàrà kọ́lá ìní ìbàrí omi ìní àkàkùnláhà rọ́bàlì àlàmì ọlọ́ọ̀bà àlejò lá ní àpèjúwe ó rẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe ṣèitọ́n ìdíkọ́lẹ̀ lè sáàlì kúrú ìgbà tí ṣèitọ́n sọ fún ọmọ ènìyàn pé ṣe kèfèrí ṣèitọ́n ń pa ọmọ àmọ́ yóò máa pè yẹn lọ síbi àwọn ìgbésẹ̀ tí ó sọ̀yẹ̀ di kèfèrí yóò máa pè yẹn lọ síbi àwọn àdìsọ́kàn tí ó sọ̀yẹ̀ di kèfèrí yóò máa pè yẹn lọ síbi àwọn iṣẹ́ tí ó gbé yẹn jáde kúrò nínú Islam ọlọ́ọ̀bá àdìsẹ́lá nígbà tí ṣètọ́ ni wàá sọ fọ́mọ nìyẹn tó pé kó ṣe kèfèrí ẹ bọ̀lá máa kábàá nígbà tí ọmọ nìyẹn di kèfèrí tó ya kèfèrí tán ọ̀rà ilé ìbàrí ìkùnmí ṣètọ́ ni wàá ẹ̀mẹ́ bá rí omi kò sí dókítà mi pẹ̀lú àlámàrí rẹ̀ o inni àbàbùláhà rabbal alamin nítorí pé èmi ga mo páyà ọlọ́wọ́ bá àríkíọ́lá ẹ̀rù ọlọ́wọ́ bá àríkíọ́lá gan bá ṣe ìtọ́n ẹ àmọ́ kí ló bá nítorí pé ọlọ́wọ́ bá àríkíọ́lá ni kò rí kí ọlọ́ọ̀bà àríkẹ́lá ti parí ọ̀rọ̀ rẹ̀ ìgbébì tí ó kàgbù tí ó wá jẹ́ ọ̀gbẹ́jà kìíyàmà òun náà ni iná tí ó sì gbèrè mẹ́ òun náà ni kìtàrí náà fi wá lérí pé kò ní só nìkan òun náà gbìyànjú láti ṣe gíní láti kó àwọn èèyànwọ́ inú náà tó bá jẹ́ ọ̀gbẹ́jà kìíyàmà lọ́lọ́ọ̀bà àríkẹ́lá wá fi ń kìlọ̀ fún wa nínú alukùránì pé wala tatabi'u khutuwati shaytan ọlọ́ọ̀bà àríkẹ́lá ní ẹ má tẹ̀lé ìgbésẹ̀ shaytan ẹ má tẹ̀lé ìlànà tí ìtàn ìlàkalẹ̀ innahu lakum aduwwun mubin ọlọ́ọ̀bà àríkẹ́lá wá sọ fún wa ìpè ìnáwó lẹ́kùn àdóhùn mòbí dáadáa ṣe ìtọ́ ní jẹ́rí ọ̀tá ló jẹ́ fún yóò àdóhùn mòbí ọ̀tá tó fi fojú hàn ó láti ṣètọ́ ní jẹ́ fún yìí ọ̀tá tó bá parapamọ́ ẹ̀yẹn tí ń ṣe bí ọ̀rẹ́ eléyìí ń ṣòro láti sọ́ra fún nítorí pé èèyàn ní mà sí aláburú ni àmọ́lọ́wọ́ bá àríkẹ́ láti wá tú àṣírí ṣaitọ́ọ̀nì fún wa ipé ọ̀tá ti ṣaitọ́ọ̀nì ọ̀tá tó fojú hàn ní tọ́lọ sílẹ̀ ìbá ti wá máa hàn sí wa kí wá ló fà á tó ń kárí kó tún wá máa ń gba ṣaitọ́ọ̀nì láyé láti pé bí ṣaitọ́ọ̀nì ó ṣe lọ́nà kú olójú ọ̀nà tọ́lọ́wọ́ bá àríkẹ́ lálàkalẹ̀ fún wa ẹ̀yẹ̀rùsí ọlọ́ọ̀bá àríkọlá ẹ̀rí ẹ̀sìn islam tọ́lọ́ọ̀bá àríkọlá fi rán ànábì sallallahu alaihi wasallam síwáyí òun náà ní ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́ọ̀bá àríkọlá ò ní gba nǹkan ní ilẹ̀ islam lọ́wọ́ yàn tó bá díjọ́ gbé ó ní ilẹ̀ dínà ìdá Allahi Islam ó ní dájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ẹ̀sìn tọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá fọwọ́ sí ẹ̀sìn tọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá àfún ẹ̀sìn tọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá ó tẹ́wọ́ bá tó bá jọ ògbéra kìyàmà òun náà ní al-Islam eléyìí túmọ̀ fún wa pé ogun tó bá di àtọ̀ sí Islam kìí tẹ́sì tí a bá ti jọ́sìn fọlọ́wọ́ bá àríkẹ́ọlá bákan náà ọlọ́wọ́ bá àríkẹ́ọlá sọ fún wa nínú àyà mi nínú al ó ní wa man yabtaghi ghayra al-Islami ọlọ́ọ̀bà àdíkẹ́ rá ní gbogbo ẹni tó bá wá nǹkan ní ìlẹ́sìn yàtọ̀ sí Islam gbogbo ẹni tí máa ń jọ́sìn fún tí máa ń jọ́sìn fún nǹkan ní yàtọ̀ sí Islam pàlàyé yóò kúbálà mí ọlọ́ọ̀bà àdíkẹ́ ní òun nígbà lọ́wọ́ ẹ̀ ولن يقبل منه مؤمن بالون وهو في الآخرة من الخاسرين طبعا تجي أقول القيامة يروي نبي يوم أنه أوان تيوكو كوني طبعا تجي القيامة بقول تلو شيني دادا gbogbo gbólóhùn ṣe tọ́lóhùn fi súnmọ́ lọ́wọ́ bá àríkẹ́ọ́lá kí ó sì ṣe lórí ọ̀nà ẹ̀sìn Islam gbogbo ẹ̀fà pátá ní òní wúlò fún ẹni bẹ́ẹ̀ tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà sí àmà tó ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá lágbà tó ti wá rán ànábì sallallahu alaihi wasallam níṣẹ́ lágbà tó ti gbé ànábì dìde ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá tó fi jẹ́ pé nígbà tó lọ ti gbé ànábì dìde èyàn gbọ́dọ̀ sí ẹ̀sìn ní ìlẹ́yìn Islam bẹ́ẹ̀ bá ló ń tẹ̀lé ànábì Ìsá lẹ́yìn ìgbà tó lọ gbé ànábì sallallahu alaihi wasallam dìde ọlọ́run bá àlejò ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ló ń tẹ̀lé ànábì Mùsá lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá àlejò ọlá ti gbé ànábì dìde ọlọ́run bá àlejò ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ gbogbo ànábì tẹ́yẹ bá wù kó tẹ̀lé lẹ́yìn ìgbà tí ọlọ́run jẹ́ra ànábì sallallahu alaihi wasallam ní àti òṣìṣẹ́ ìjẹyìn ọlọ́run bá àlejò ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ tó bá ti jọ́ òkúta ìkìyàmà irú ẹni bẹ́ẹ̀ yóò wà pẹ̀lú àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ nínú tó bá ti jọ́ kìyàmà anábì sallallahu alaihi wasallam anábì sọ fún wa nínú hadithu rẹ̀ tó lálàáfíà anábì ní òun múra pẹ̀lú ọba tí ẹ̀mí ń bẹ lọ́wọ́ ẹ̀ anábì ní láyé sáwù bí anábì ní ẹnìkan ò ní gbọ́ nípa mi yahudi pé ó jẹ́ jù ní tó jẹ́ ọmọ lẹ́gbẹ̀ anábì musa alaihi salam àwọn nasrani àbújẹ́ christian tó jẹ́ nasrani tí ń pe àpẹẹrẹ wọn ọmọ lẹ́yìn anábì isa alaihi salam anábì ní ẹnìkan ò ní gbọ́ nípa àwọn tó mọ̀lá bí yóò wá gbà ń gbọ́ ó sì gbọ́ nípa àwọn ilẹ̀ àkàrà mi àárín náà yawmal qiyamah alábìnrin àti kiri ẹni bẹ́ẹ̀ kó wà nínú àwọn tí ó wọ̀ náà tó wà sí ọ̀gbìn so eléyìí túmọ̀ fún wa pípé ẹ̀sìn islam nìkan ṣoṣo òun náà ní ẹ̀sìn tí ọlọ́ọ̀bá àríkẹ́ọlá tí ó gbà tó bá jẹ́ ọgbẹ́dà àríkẹ́yàmà eléyìí túmọ̀ fún wa pípé a gbọ́dọ̀ wá nǹkan kan ní ìtìrẹ́kọ̀ sí islam láti fi jọ́sìn fún ọlọ́ọ̀bá àríkẹ́ọlá eléyìí túmọ̀ fún wa pípé a gbọ́dọ̀ wọnú islam pátápátá ká wọnú islam tapá titan ká mọ̀ gbapá sínú islam ká gbé ẹsẹ̀ síbò míì torí bẹ́ẹ̀ bá ṣe léyìí tó bá jẹ́ ọgbẹ́dà àríkẹ́yàmà ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ò ní í gbà yóò sì fi irú ẹni bẹ́ẹ̀ yóò kà fún àwọn tó jẹ́ pé wọn jọ́sìn fún ọlọ́ọ̀bá àríkẹ́ الأكبر كان وعلى أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله ولقد بينا في الخطبة الأولى بأن دين الإسلام هو الدين الوحيد الذي يقبله الله سبحانه وتعالى من عباده وإذا علمنا ذلك فينبغي أن نعلم كذلك أنه لا ينبغي لأحد أن يسلب العون من غير الله سبحانه وتعالى لا ينبغي لأحد أن يدعو غير الله سبحانه وتعالى في طلب الاستعاذة أو أو الاستغاثة أو في طلب المعونة أو في طلب الرزق وكل شيء يطلبه العبد لا بد أن يطلبه أن يطلبه من الله سبحانه وتعالى وللأسف الشديد أننا نجد المسلمين اليوم الذين ولدوا مسلمين ويدعون الإسلام وهم يطلبون الأرزاق من غير الله سبحانه وتعالى ويطلبون الحرز من غير الله سبحانه وتعالى يذهبون إلى البحار والآبار والجن ويطلبون الأرزاق من غير الله سبحانه وتعالى وكل هذا أمر يعني مستغرب ممن يدعي الإسلام وقد دخل هذه الكارثة في بلادنا حتى نجد الناس يذهبون آه، في النهار يذهبون إلى الآبام ويغسلون رؤوسهم لماذا؟ باسم آه، طلب العون والمعونة لا من الله سبحانه وتعالى بل من من الجن آه، الذين يعني يسكنون في هذه الأنهار والبحار أرجوكم الله وبارك له atọrọ ìkàtìgẹ̀ fún anábi sallallahu alaihi wasallam adọ́lọ́wọ́ bá rikẹ́ ọlá kúmọ́sà bá sàríkún kẹrẹ àríkún rẹ̀ ajẹ́jẹ́sán rẹ̀ fún àwọn sàábí anábi adọ́lọ́wọ́ bá rikẹ́ ọlá kúmọ́sà kẹrin kọ̀kan wa náà kún ẹni tí ipe ẹ̀sìn ẹyọ kan ṣoṣo tí ọlọ́run bá àríkẹ́ ọlọ́gbà tó bá jíjọ́ ògbìdà kìámà òun náà ni ẹ̀sìn islam náà ló fà á tí ọlọ́run bá àríkẹ́ ọlá tó fi pa wá láṣẹ ilé ká wọ ní islam náà bá wọ ọ̀tà pakistan àmọ́ nínú tí ó bani lọ́kàn jẹ́ ẹ̀yìn àti ìtòpọ̀ ọkàn yẹn lẹ́mìí òun náà ni pé à ń yọ ọ̀pọ̀lọpọ̀ lónìí nínú àwọn tí wọ́n bí ní mùsùlùmí nínú àwọn tí wọ́n ń pàtó mọ́ra mùsùlùmí nínú àwọn tí wọ́n ń kírun tí wọ́n ń fi ògbó tí mùsùlùmí ṣe wọ́n tún wá ń fi àwọn nǹkan tó takú islam wọ́n tún wá ń fi àwọn nǹkan tí ó takú ìjẹ́ mùsùlùmí níbàámu pẹ̀lú bá àlejò sallallahu alaihi wasallam ṣe mú wa à ń yẹ ní kíra rẹ̀ ní mùsùlùmí lónìí tó ìgbé tó bá ti ní ṣòro yóò gbàgbé ọlọ́wọ́ bá àríkọ́lá níbo ni ó wà náà lọ́wọ́ lọ yóò wà náà lọ́wọ́ lọ síbi nǹkan ní ìfẹ́yàtọ̀ sí ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkọ́lá ẹlòmí yóò wà náà lọ́wọ́ sí ẹ̀ yóò wà lọ síbi omi ẹ̀ẹ́bí omi yóò ti lọ lè tọrọ ìrànlọ́wọ́ ẹlòmí ó wá ìrànlọ́wọ́ tí ẹ lọ sórí òkè ẹlòmí ó wá ìrànlọ́wọ́ tí ẹ lọ sọ́dọ̀ àwọn àlùjànnú ẹlòmí ó wá ìrànlọ́wọ́ tí ẹ jáde kó nínú ẹ̀sìn Islam ògbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni àwọn nǹkan tá à àtàwọn nǹkan táà fi kí gbọ́ láwùjọ wa kí mú ọmọ mùsùlùmí kí ní ọmọ mùsùlùmí lè máa wá irú ìṣòro owó lọmọ mùsùlùmí lè rí yóò fi wá di pé yóò wá kọrí sódò yóò lọ lọ lè wẹ rí lódò ní ẹni tó pera rẹ̀ ní mùsùlùmí gbogbo bí àwọn nǹkan báyìí èèyàn tó bá rò wí pé ara ìsìláàmù náà ló wà ẹ̀yìn bóyá kò lágbóyè ní bóyá ìmọ̀kan ni èròkèrò ní wéèrò bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba àríjọlá ọba tó dá wa tó sì fi ìsìláàmù rà nàbí sallallahu alaihi wasallam gbogbo nǹkan pátápátá òun náà lọ́lọ́run ọba àríjọlá ti fi rà nàbí ọlọ́ọ̀bá alìkọlá ní máa fara ní àti ìdáàbì lè ṣe ọlọ́ọ̀bá alìkọlá ní kò sí ìkọta táàyànjú tààtàràyẹ nínú alìkọ̀án kò sí ìkọta tí a ní sallallahu alaihi wasallam sọ̀fúwa irú sọ̀rọ̀ wo ló ní tó ní bá ìjọ́ òfin ká sọ̀rọ̀ pàdé nínú tánàbí sallallahu irú kí ló ń wá tó ní bá àdúrà tó ṣe tó ẹgbẹ́ Ànábì sallallahu alaihi wasallam tó gbẹ̀ fún wa láláì ní wàhálà nú láláì náwà lówó láláì tí wá ní bìkínà kí wá ní ọmọ mùsùlùmí kí ni ọmọ wá wá káàkiri débi pé tó bá ti wá ní ṣòro yóò máa lọlé àwọn onífá tó bá ti ní ṣòro yóò máa lọlé àwọn aláwo a máa wá rí ọmọ mùsùlùmí àwọn náà máa wá láwọn lọlé gbàdúrà lórí òkè gbogbo àwọn nǹkan wọ̀nyí nìsín ìdó tako ìlànà Ànábì sallallahu alaihi wasallam kí mùsùlùmí ó fi mọ́sálásí ilé ọlọ́run lẹ́ kó mọ́ tọrọ àdúrà tẹ̀mà kó wá lóun lọ òkè àwọn òun lọ àyè kan tó wá rí pé lọ́kà ara rẹ̀ pé àyè yí àyè gbígbàdúrà rí láláì rẹ̀ rí látọ̀dọ̀ ọlọ́ọ̀bà àríkọlá àti látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan wọ̀nyí ìlànà ṣètọ́nì ni ṣètọ́nì ni ó máa fi sí wọn lọ́kàn ẹgbẹ́ ẹtún lọ àyè báyìí ẹtún lọ bí báyìí gbogbo àyè téèyàn máa múra téèyàn fẹ́ èyí ti gbádàgbà kó wá lóhun tábù àbó lóhun lọ́bì kan òun lọ àyè kan láti lọ́dẹ̀ sí náà ọba àríkọlá tí ìjọsìn yìí tí ó wà lóore ju àyè míì lọ nínú àwọn ilé ọlọ́run ọba àríkọlá àyàfi àyè mẹ́ta kan Ànábì sallallahu alaihi wasallam wá ní almasjidil haram masalasi haram ìsìn bẹni maka wa masjidi àti masalasi annabi sallallahu alaihi wasallam ìsìn bẹni madina wal masjidil aqsa àti masalasi tó wà ní jerusalem tó wà ní dídì kí n wá di gbádàgbà kó di ẹrù kó lóun lọ lè gbàdúrà bẹ́ẹ̀ kó lóun lọ lè sin lọ́wọ́ bá àdìsọ lábẹ́ tí ládàá rẹ̀ ojú ìgbòmí lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn arí inú wa ń wọ inú ìlú wa tó jẹ́ pé jọ́hùn-jọ́hùn tá máa ń sọ̀rọ̀ nípa ẹbọ bóyá à ń wò ó níbi fíìmù ni tá máa ń sọ̀rọ̀ nípa ẹbọ bóyá à ń kà nínú ìtàn ni àti wá rí nínú ìlú nìsín tó jẹ́ pé tá a bá kọjá lérí ìta kan a rí ẹbọ ń bẹ̀ níbi tó jẹ́ pé àwọn mùsùlùmí ni wọ́n ń gbé bẹ̀ ó wá wà káàkiri ó tún wá kó oúnjẹ eléyìí ó di pé a máa rí àwọn ọmọ mùsùlùmí wọ́n máa lọ lè wẹ̀ lódò wọ́n máa lọ lè wẹ̀ orí lódò gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó jìnà gẹ́gẹ́rẹ́ sí ìpìlẹ̀ ẹ̀sìn wa ni èyí tó wà bá nínú jẹ́ jù òun náà ni pé nígbàtán bá wọ́n ń sọ fún àwọn tí wọ́n ń ṣe gbogbo àwọn aburú yìí ìbá àwọn àpá àfẹ́ tó jẹ́ pé àwọn jọ ń pàdé níbẹ̀ táwọn náà wá dé kíní táwọn náà wá ń wẹ̀ ní fáwọn èèyàn ẹ̀dàkùnjẹ́ lẹ́yìn inú ẹ̀sìn ọlọ́run ọba àdìkẹ́ ọlá náà ló wà ẹni tó pèrà rẹ̀ láàfá tóun náà ń lọ lè wẹ̀ ní fáwọn èèyàn lódò ẹni tó pèrà rẹ̀ láàfá tóun náà ń ní táwọn èèyàn sì papọ̀ mọ́ islam tí ò sí lára rẹ̀ ẹ̀ẹ́n tí ò bá jẹ́ mùsùlùmí yóò jẹ́ mùsùlùmí yóò dolórí islam ẹ̀ẹ́n tí ò bá ní jẹ́ mùsùlùmí yóò mọ̀ kó wọ́n máa ṣe nǹkan míì àmọ́ kí yóò jẹ́ mùsùlùmí lọ́sàn-án kó máa jẹ́ nǹkan míì lóru eléyìí bígbà tó yàn kàn dààmú ara rẹ̀ ni bígbà tó yàn kàn wé sí táìmù ara rẹ̀ ni so látara àjẹ eléyìí àwa mùsùlùmí ká mọ islam lódodo pé kí ni islam kí ni nǹkan tó yàtọ̀ sí islam ẹ̀yìn ọlọ́run ò kọ́ ájò ẹ̀yìn ọlọ́run ò kọ́ ájò kí ni nǹkan tó gbà pẹ̀lú ájò nígbà tó bá ní sọ̀rọ̀ ọlọ́run náà ló bẹ́ẹ̀ ọlọ́run òkú ájò wá nítorò olólọ́dọ́ bàbá ọlọ́run òkú ájò oníṣòro kan wọ́n ní òsí pẹ́rẹ́ ọlọ́run òkú ájò oníṣòro kan wọ́n ní owó ẹsẹ̀ kan lóòrùn ọlọ́run òkú ájò oníṣòro kan wọ́n fún ọ ní kìnìkan wọn ni ọmọ àjẹ́ mápá wọ́n fún ọ ní wọ́n ni ájò tí máa gbéyàn jáde kó nínú ẹ̀sìn ọlọ́wọ̀n ọba àlejò ọlá ni tó yẹ ká sọ́ra fún ó yẹ ká jìnà sí anábi ní ṣòro nígbà tó fi wà láyé ìṣòro ọ̀tàrà sallallahu alaihi wasallam ní ìṣòro eríṣiríṣi ni anábi ní ṣòro níbi ikú ọmọ gbogbo ọmọ anábi sallallahu alaihi wasallam àfẹ́yọ kan ní òkú lójú anábi sallallahu alaihi wasallam anábi ní ṣòro lára ìyàwó ìyàwó anábi tó fẹ́ràn jù tó jẹ́ àkọ́kọ́ ìyàwó ẹ̀ ó sálá ìṣòlójú anábi sallallahu alaihi wasallam anábi ní ṣòro látara fámìlì látara ẹbí ẹni tí mójútó anábi ti ń súgbà rẹ̀ tó jẹ́ kó ní bàbá bàbá rẹ̀ ànábì wà kékeré ló jáde láyé àbùdùmùtọ́lì ẹ̀ẹ́dọ́dúgba kòkun tó náà tó mójútó ànábì àbùtọ́lì òun náà jáde láyé ànábì wá rí àwọn ìṣòro oríṣiríṣi ìṣòro àìrí jẹ ànábì nígbà tánàbì ti wà láyé ìṣòro àìrí mu ànábì nígbà tánàbì ti wà láyé ìṣòro pé wọ́n kókun ti yàn wọ́n kúnlẹ̀ máyàn níbi tí wọ́n ti bíyàn tó jẹ́ pé ilẹ̀ tíbi tí wọ́n bíyàn ní kéèjì pé wọ́n bíyàn wá lọ́kọ̀ọ́ mbẹ́ ànábì ní ṣòro mbẹ́ ayé ọlọ́run ti wá rí kánàbì ò jáde kó nílùú maka ẹ̀dá gbogbo òṣòdá ànábì sọ̀lá táwa rí lákọọ́lẹ̀ ìjọ kàrí pé ànábì wá padà sọ́dọ̀ àwọn kan nínú àwọn ẹ̀sìn tí wọ́n ń sìn tẹ́lẹ̀ ní pé ọya ẹ̀dàkùn ẹ̀bá wa tásòrò yìí àbánàbí wá pawọ́pọ̀ pẹ̀lú wọn ànábì wá jọ ń ṣe ẹ̀sìn wọn pẹ̀lú wọn gbogbo àwọn nǹkan ọ̀yà àlè nínú àkọọ́lẹ̀ ìta àmọ́ nínú àkọọ́lẹ̀ náà ni pé nítorí ọba àdékẹ́lá ní kànáà fi ṣe ní nígbà tó wà nínú ṣòro kọ́lá tí wọ́n bá ní wọ́n lé ọkùnrin tó bá ní wọ́n sàkí ọ ní wọ́n sàkí ànábì sallallahu alaihi wasallam náà wọ́n tàbí ànábì sallallahu alaihi wasallam kí ànábì ò lè gbápá tánàbí ò lè gbẹ́tẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ní kí àṣà sí ìran ànábì sallallahu alaihi wasallam láti lè bá àfikọ́ wa wọ́n sàfihà nẹ́bí nígbàtí wọ́n sàfihà nẹ́bí kí lára nẹ́bí wá ṣe ọlọ́ọ̀bá àlejò ọlọ́wà sọ kúlọ́ àwùzúbọ́ bí falak kúlọ́ àwùzúbọ́ bí náà ó sọ kalẹ̀ bá nẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí wá tọ́ka wá náà sí ike ẹ máa ká lẹ́yìn gbàtẹ́ bá ti kínú kọ̀ọ̀kátá ẹ máa ká síwájú kẹ tó sùn nítorí kí ni nítorí àwọn ọ̀sọ̀ ti bẹ̀bẹ̀ ẹlùmíwà ní ayé lé o ẹlùmíwà ní ààyè gbọ́dọ̀ dákẹ́ o èyàn gbọ́dọ̀ múra àwọn táà níbi ní a ṣe láàárọ̀ ìbẹ̀nà àwọn àzìkáàrí àwọn àrántí tó jẹ́ pé ìsọ́ ní ọmọ ìjẹ fún wa àwọn ìtàà níbi ní a ṣe ń rọ̀lẹ́ ìbẹ̀nà àwọn àzìkáàrí ìbẹ̀nà àwọn ìtò ní a ṣe ń gbàtà bá fẹ́ sùn ìbẹ̀nà àwọn ìtò a ṣe ń gbàtà bá jí ìbẹ̀nà àwọn ìtò a ṣe ń gbàtà bá fẹ́ wọnú yàrá ìbẹ̀nà àwọn ìtò a ṣe ń gbàtà bá fẹ́ jáde bàbá wọn tó fẹ́ wọn a ṣe ń bẹ tá a bá jáde ń bẹ kò fẹ́ẹ̀ má sí ibì kan nínú ìgbésí ayé wa táà níbi òkọ́ wa sí nǹkan báyìí lẹ́mọ̀ sí nígbàtà bá wá mọ̀ àbígbàtà bá wádìí nípa rẹ̀ kìí ṣe ń tá rọ́pò rẹ̀ òun náà ni ká máa wá ṣe nǹkan míì tí sí tánàbí sallallahu alaihi wasallam wa nítorí pé kò ní sí àwíjàre fún wa tó bá ti jẹ́ ògbédàlẹ̀ kìyàmà káìpé kò sí tọ́lọ́wọ̀ mú nǹkan ní ìwá fún wa táà lè fi tán ṣòro ní ìyún láàmà wá sọ pé arúnú lọ́bọ̀ sallallahu alaihi wasallam wá fún wa àwọn ilé ìlò ẹ̀ka mójútó àwọn ilé ìlò ẹ̀ka múra sí tí a bá mẹ́lẹ́ ìtí tí mùsùlùmí bá máa ìlànà Ànábì sallallahu alaihi wasallam kó lè kó tẹ̀lé mùsùlùmí ó máa sásòrò ara rẹ̀ láláì tún lọ lè gbé rẹ̀ bá àwọn ẹnì kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó bá ní sòro kò lè dá ọlọ́run bẹ̀ fúnra rẹ̀ yóò lọ lọ́dọ̀ àwọn kan àwọn kan ní ọba òǹbẹ̀ lọ́hùn kí ló ṣe wà tọ́lọ́hùn tíjà bẹ láàrin yín ni tíjà bá bẹ láàrin wà tọ́lọ́hùn parí rẹ̀ ó fẹ́ ká súnmọ́ òun ó fẹ́ kó jẹ́ pé a máa pe òun direct gbogbo tá a bá ń fẹ́ ká máa béèrè lọ́wọ́ òun kí wọ́n á lóde táwọn onílé béèrè ọlọ́wọ́ ọba àríkíọ́lá tó wáyé pé ẹsẹ̀ rẹ lóru ni lọ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba àríkíọ́lá kí wọ́n náà máa béèrè lọ́dọ̀ ọlọ́wọ́ ọba àríkíọ́lá látara pé à ń wá aníṣòro látara pé àwọn abùkátà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ́ra wọn dẹrú lọ́dọ̀ àwọn tí wọ́n tó nǹkan kan lójú ọlọ́wọ́ ọba àríkíọ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ́ra wọn ọ̀dọ̀ tẹ́lómi bá gbowó oṣù nísìn kò tó bẹ̀ kó dáadáa àbí kó ṣe kí ni yọta àwọn kan bẹ́ẹ̀ kí ló fà á nítorí pé yóò gbára lé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tí yóò bá ti gbára lé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá èyàn ní nífọ̀kànbalẹ̀ tí yóò bá ti gbé ara lé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní tí yóò tó ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá òun náà orí èyí ò wá lè kalẹ́ àti ká gbìyànjú ká ṣe ìsìláàmù wa gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam ṣe ẹ̀yí ká kúrò lórí ìsìláàmù bá ṣe bá tán sí náà láàmà ṣe ẹ̀ yíò ń kọlọ lọ́wọ́ bá rí jọlá mìíràn ànábì sí wa tàbá lọ léwu náà al a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ wọn àwọn ànábì ọlọ́wọ́ bá rí jọlá sí àbàbára wá ń ṣe ìsìláàmù lóòtọ́ ẹ̀yìn ìtó bá kú díẹ̀ káàtó tá a bá rí tẹ́lẹ̀ ikú díẹ̀ káàtó ẹ jẹ́ ká kú ń bẹ́ẹ̀ ká bọ́ síbi ìta bá rí sí òdodo ní ní ìta nàbí sallallahu alaihi wasallam bá tó mú wa fún wa eléyìí òun náà ni ó máa jẹ́ ìmọ̀nà fún wa tó bá dijọ́ òkúta kìyàmà táàtún wà nínú àwọn tí ó jèrè tó bá dijọ́ òkúta kìyàmà abẹ́lọ́wọ́ bá àdìsọ́lá kó mọ́sà ti ká mọ òdodo lódodo ó jẹ́ ká tẹ̀lé abẹ́lọ́wọ́ bá àdìsọ́lá kó jẹ́ á má bàjẹ́ rí bàjẹ́ ó jẹ́ ká jìnà sí abẹ́lọ́wọ́ bá àdìsọ́lá gbogbo àdánwò tí máa dé báyàn tí yóò fi wá jáde kó nínú Islam gbogbo àdánwò tí máa dé báyàn tí yóò wá wá ojútùú àdánwò yẹn tí yóò wá wá jáde sí ẹ̀yìn Islam kọ́lọ́wọ́ bá àdìsọ́lá mọ́ gbé bá wa gbogbo àwọn tọ́lọ́wọ́ bá àdìsọ́lá gbé àdánwò bá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 اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم